ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá yóò máa tò ní àwọn ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ ká gbé yẹ̀wò ní òní nípa ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá nọ́mbà one ó ní tó ń ṣẹlẹ̀ nípa olóyè Sunday Igboho Adéyẹmọ Ìgbòho Òòṣà kí ni ọ̀nà àbáyọ torí ní ìjẹta sí ìjẹrin lálẹ́ òun la rí mẹ́sẹ̀gì pé lọ́ọ̀yà Pẹ̀lúmi wọ́n jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní pé òní pẹ́ tí wọ́n fi olóyè Sunday Igboho sílẹ̀ àwọn Benin Republic náà dẹ̀ sọ̀rọ̀ pé àwọn rí ẹ̀sùn kankan pé federal government of Nigeria àbí Nigeria federal government ọ̀kanú méjèèjì ìjọba wù yìí pé wọ́n rí wọn ò mú evidence kankan wá tí wọ́n fi lè sọ wípé tí olóyè ṣe òun lélẹ́yìí torí ìdí èyí àwọn rí wípé ó máa bẹ́tà káwọn fi olóyè Sunday Igboho sí sílẹ̀ inú gbogbo wa ti dùn bọ̀bí tá a ti ń sọ̀rọ̀ ọmọ ìyá mi kan tí mẹ́mẹ́ sọ fún mi pé ó ní ah, ọmọ ti dùnnú ó pọ́síbù kò jẹ́ pé wọ́n á rí ẹnìkankan tó negotiate pẹ̀lú wọn mọ́ pé àwọn náà tó fẹ́ wá ọ̀nà pé kí wọ́n lè bá tó lè sọ̀rọ̀ yẹn lórí káwọn náà sọ̀rọ̀ yẹn pé títí ọ̀la àbọ̀tún la nísìn ó tún gbọ́pọ̀rọ̀ yẹn tó ti yí o ah, ẹ ṣe ká máa wò ó torí kò ń ṣe alákọ̀ọ́kọ́ leléyìí tí ọ̀rọ̀ yẹn tó ń yí báyẹn kò ń ṣe alákọ̀ọ́kọ́ tí àwọn lọ́ọ̀yà bàbá wa olóyè tí wọ́n wà ní Benin Republic kò ń ṣalákọ̀ọ́kọ́ lélẹ́yìí tí wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n sọ fún wa pé n tí ó ṣẹlẹ̀ ní o bó ṣe máa rí ní o tó dẹ̀ yẹ pé létà létà àní padà rí nǹkan kan mọ́ tó dẹ̀ yẹ pé létà létà àní mọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ ntakàn rí ni pé wọ́n tún sọ fún wa pé ọ̀rọ̀ o kò tún rí bẹ́ẹ̀ mọ́ but lọ́tẹ̀ yìí ní tó ṣẹlẹ̀ kò ń ṣe nǹkan tuntun kì í jẹ́ pé nǹkan tí ò tí máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó ti má wà láàánú ẹni tó bá wò ó dáadáa tí yóò jẹ́ pé bóyá tuntun ni nínú trọ́bù yìí yóò mọ̀ pé wọ́n á folóyè ilẹ̀ kò ń sòní kò ń sànà kò sì ń ṣe jẹ̀ka tó sì jẹ́ pé wọ́n á folóyè ilẹ̀ ojú kan náà òun la sì tún wà. mo wo program Awíkonko lónìí mo ti wo program ẹ̀ ti pẹ́ ẹ̀dí tí ó ṣe kí mi wo program bàbá yẹn mọ́ ni pé báwíkoko ṣe ń lọ wájú ẹ̀ làwíkoko ń wá sẹ́yìn ẹ sì mọ̀ pé àwa tá à ń jà fún Yorùbá nation àwọn ọ̀fẹ́ gbéra wọn tí wọ́n láwọn náà ń jà fún olóyè Sunday Igboho ọ̀rọ̀ bàbá yẹn mo fẹ́ sọ fúlì lónìí mo ti sọ rí mo sì ti gbé kéèsì ẹ̀ lọ sí ọ̀dọ̀ so yẹ kó rí bẹ́ẹ̀ rí tí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ yá mi tí wọ́n ti tírìtì kéèsì ẹ̀ rí but this time around ní tá a kàn rí mọ́ ni wípé a rí. Ah, kó jẹ́ wípé ó tún ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ toró fèmí sínú gúrùpù rẹ̀ but the end of the day ó rí pé mi ò sí lára àwọn alábọ̀dé tóun lè kó sínú gúrùpù fúnra ẹ̀ lọ́ọ́ yọ mí mi ò rẹ̀ sọ̀rọ̀ wàá kọ́kọ́ sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho tá a bá sọ̀rọ̀ parẹ̀ tán á wà bọ́ sí ibi ètò observation ti tèmi ẹ rí i pé ẹni tó bá ń wo program mi ó jẹ́ lórí àmọ̀tẹ́kùn Oòduà direct àbí mo share rẹ̀ sórí péjì mi eléyìí agbẹnusọ àmọ̀tẹ́kùn Oòduà. mo ní báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ pé ọ̀rọ̀ yìí padà wá ń wọlẹ̀ tọ́rọ̀ yìí wá ń rí báyìí mo ní èmi ò ẹ̀spẹ́ẹ̀tì pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ kó sì tún jẹ́ pé bàbá wa olóyè Ìgbòho ṣá bó sì tó máa wà níbi tí ó wà tí tó fi dòní torí Benin Republic mò ń gbé ó sojú mi ni kì í jẹ́ pé wọ́n sọ fún mi ẹ̀yin tẹ́ ẹ bá ń wọlé sórí ètò ẹjọ́ mo bẹ̀ yín ẹ dákun ẹ bá mi ṣí ètò yìí torí lónìí màá sọ àwọn ọ̀rọ̀ kan àwọn èèyàn náà lè bú èmi o àmọ́ màá sọ òótọ́ mo ṣúọ̀ wípé tí bàbá wa olóyè Sunday Igboho Adéyẹmọ Ìgbòho ṣá tí bàbá bá mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ lónìí yìí ó máa padà ṣẹlẹ̀ ó pọ́sibú kí bàbá tó ti prepare dáadáa ju bí wọ́n ṣe prepare yẹn lọ tàbí kó jẹ́ pé bàbá ti sọ pé mo fẹ́ rí àwọn òkodo ọ̀rọ̀ kọ̀ọ̀kan kó tó di pé máa continue torí mi ò bìlíwù pé wọ́n lè mú bàbá olóyè Sunday Igboho dúró síbẹ̀ yẹn fún one week torí àwọn tó wà ní diaspora wọ́n ń sọ̀rọ̀ àwọn tó wà ní diaspora wọ́n sọ oríṣiríṣi àwọn program táwa náà wò tọ́ka wá sí balẹ̀ wípé a Yorùbá ti ṣe tán tó fẹ́ bọ́ lóko ẹrú torí àwọn bàbá wa tó ń bẹ nílùú èbó tí wọ́n ń bẹ láwọn ìlú káàkiri wọ́n ti rin gbogbo òrìn tó yẹ kí wọ́n rìn àwa tá à ń bẹ ńlé kákan mọ́ ṣiṣẹ́ lọ lókù bọ̀ ìgbà tí wọ́n mú bàbá wa olóyè Sunday Igboho ńlá wọn kọ̀ọ̀kan ní àwa kọ̀ọ̀kan tá a ṣọ́gù ní orílẹ̀-èdè Benin òun la wá rí wípé àà kí ló ń ṣẹlẹ̀ màá máa tu àwọn ọ̀rọ̀ yìí lọ́kọ̀ọ̀kan bó ṣe ń ṣẹlẹ̀ ní tí mo mọ̀ nípa ọ̀rọ̀ yìí màá máa sọ lónìí mi ò ní máa fi kankan bò mọ́ ní tí mo bá sì sọ ẹni bá sọ wípé irọ́ ni mo ṣe máa sọ gbogbo ìgbà kó tó wọn jáde láti wá dìbọn kẹ pé aláwo tó sọ̀rọ̀ yẹn o irọ́ ló pa torí irú wa yìí àwọn kankan bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ olóyè Sunday Igboho ó bu ẹnu mọ́lẹ́ fi sọ tó fi àfẹ́ẹ̀tì àwa tó jẹ́ pé yọ̀bọ̀rọ̀ máa sọ síta tí wọ́n bá sọ síta àwọn èèyàn mọ̀ wípé aláwo yìí náà alágbe ni òun náà fẹ́ káwọn èèyàn òun náà fẹ́ trend tó ń torí díẹ̀ ìlú ṣe àwọn ògẹ́ni àwa lùsì ni torí mo mọ nǹkan tí mo lose tí mo sì nígbàgbọ́ pé á gèèní ju ohun tá a lose lọ lágbára ọlọ́run ìgbà tí struggle yìí bẹ̀rẹ̀ àwọn tí wọ́n jẹ́ struggle yìí ó lè work out struggle yìí kò sí nǹkan kan tó lè yẹ̀ ẹ́ struggle yìí àwọn ọmọ ogun bẹ́ńlẹ̀ struggle yìí àwọn èèyàn ńláńlá àwọn bàbá wa wọ́n ti wà rẹ́dì fún ọ̀rọ̀ yìí number one Koiki Media Koiki Media number one torí Koiki Media ni gbogbo wa ń fọ́lò nígbà yẹn pé agbẹnusọ bàbá rẹ̀ bàbá Babájí Akíntóyè wọ́n bẹ̀rẹ̀ ṣe ṣe àwọn prógámù kan tí àgbà bàbá òsì ní tí ò ní bàjẹ́ tọ́lọ́ sì jẹun ó kó wa jẹ pẹ́ wọ́n ṣe àwọn prógámù kan tá a wò torí kìí jẹ́ pé àwọn èèyàn náà kan ṣàdédé bẹ́ sí pé Yorùbá nation o no go back no going back o ẹ o ní wọ́n sọ pé eléyìí ẹ má jẹ ká ṣe báyìí eléyìí ẹ má jẹ ká ṣe báyìí tó mú gbogbo wa kọ́mìtì nípa ọ̀rọ̀ pé a fẹ́ ṣe Yorùbá nation but lónìí bí bàbá wa olóyè Sunday Igboho ṣe wà lónìí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún àwa tí a ṣètì fún Yorùbá nation nítorí pé kò yẹ kí olóyè Sunday Igboho lè wà níbi tí wọ́n wà yẹn tó fi dòní tó bá jẹ́ pé gbogbo nǹkan tá à ń gbé ká ẹ̀ lọ́ba jẹ́ ni o tó bá jẹ́ pé gbogbo nǹkan tá à ń gbé ká ẹni lóòótọ́ ẹni ló jẹ́ ni o tó jẹ́ pé àwọn bàbá wa tí wọ́n wà ní diaspora tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ kò yẹ kí olóyè Sunday kó lè wà níbi tó wà tó fi dòní ó yẹ kí ọwọ́ ti kọwọ́ débi pé ó yẹ káwọn kan látòkè kí wọ́n ti pe president Talon tó jẹ́ president Benin Republic pé ẹni tó mú yẹn kò filẹ̀ nígbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ ìwọ ẹni tó bá wà lọ́rùn tó wà ní ibi struggle yìí tó sì ti pẹ́ mẹ́ tó ti ń wò tó rọ́pọ̀lọpọ̀ àwọn ìyá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹtí wa àwọn àbúrò wa làwọn náà ṣe dátà táwọn náà fi ń fọ́lù kìíní yìí online wa sì dùn tó yẹ bí olóyè Sunday Igboho gbogbo èèyàn ló ní bílífù nu bàbá yìí pé àà akọni ni bàbá yìí kì í jẹ́ pé òrówó tí ò fi jẹun kì í jẹ́ pé bí ní ń pa tẹ́ni yìí sọ pé àná dìgbà tí ìrọ̀rùn bá tó gba òmìnira kó tó di pé wọ́n dẹ̀yìn náà wọ́n ti wá mú bàbá yìí sọ́dọ̀ láti gbà yìí kì í sọ̀sù kan kì í sọ̀sù méjì kì í sọ̀sù mẹ́ta kì í sọ̀sù mẹ́rin máa sọ àwọn kan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Benin nígbà tí wọ́n ń bàbá fún yín àwọn kan kọ́kọ́ ra wọn jọ wọ́n ní ẹ bá mi ṣe ètò yìí n tó lè mú orí mi wú oníyẹn ẹ dẹ̀ jẹ́ ká kọ́mẹ̀ntì n tó lè mú orí mi wú tẹ́ bá fẹ́ kí n sọ ọ̀rọ̀ torí mo fẹ́ sọ̀rọ̀ gan lónìí ẹ bá mi ṣe ètò yìí káwọn tí ó yẹ kí wọ́n rí kí wọ́n rí. nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ oríṣiríṣi ìgbésẹ̀ ló wáyé ní orílẹ̀-èdè Benin Republic àwọn ọba tó jẹ́ ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń bẹ ní Benin Republic wọ́n gbégbésẹ̀ wọ́n lọ sọ́dọ̀ even wọ́n rìn sí wọ́n dọ́dọ̀ president àwọn ọmọ Yorùbá tí wọ́n wà lórílẹ̀‐èdè France tí wọ́n jẹ́ ọmọ Benin wọ́n gbìyànjú but àwọn ọmọ Yorùbá tí ń bẹ nílé tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà àwọn náà gbìyànjú bọ ìgbìyànjú wọn ó rí bí ìgbà tí kí mo lè fi wé bí ìgbà téèyàn fẹ́ téèyàn fẹ́ lọ sí téèyàn fẹ́ gégi tó wá pàpọ̀ ara yẹn tó yọ àwọn epo tí mẹ lára rẹ̀ tó wá filẹ̀ tí ò ní àáké àbádàá tó fi rẹ́ igi o tọ́wọ́ àpapọ̀ rẹ̀ tó fi lẹ̀kọ́ dáná mọ̀ kó ṣe nǹkan kan ẹ dákun ṣégi ó kù igi ò ní kù àwọn tó ń lọ at least mo bá àwọn èèyàn ṣàǹkóṣàǹkó tí wọ́n ń wá sórílẹ̀-èdè Benin ẹni tí ń fẹ́ fojú rí mọ̀ but àwọn tó ń wá yìí wọ́n ń lọ tọrọ ni wọ́n bá sọ pé wọ́n ń lọ tọrọ ó ní pé ìmàdá dé o bọ̀dá kínní kan wọ́n láwọn mọ mínísítà kan tó jẹ́ kínní kan ẹ jẹ́ ká lọ bá wọn mínísítà tó jẹ́ pé òun gangan ò lè lọ́dọ̀ pírẹsidẹ́ǹtì tó yẹ pé tó bá lọ́dọ̀ pírẹsidẹ́ǹtì tó bá sọ̀sọ́kú sọ wọn lè gbé kí wọ́n tì mọ́lé òótọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ bí ọ̀rọ̀ obìnrin republic mọ̀ sọ fún yín lónìí yìí tẹ́nìkan kò bá sọ màá sọ fún yín. mo wá tún gbìyànjú pé báwo la ṣe fẹ́ ṣe aláwọn ẹ̀gbọ́n kan tí wọ́n ṣiṣẹ́ ní ẹ́mbáàsì tó jẹ́ pé torí gbogbo èèyàn ló mọ̀ pé Brutai tó jẹ́ fọ́mọ Nàìjíríà kínní òun ni ambassadọ orílẹ̀-èdè Nàìjíríà ní Benin Republic. ẹ̀gbọ́n yẹn mo wá bá wọn sọ̀rọ̀ ńjọ́ kan mo wò pé àwọn ẹ̀gbọ́n tó lè ràn wá lọ́wọ́ tó jẹ́ pé nígbà táwọn náà ṣiṣẹ́ níbẹ̀ àwọn ni wọ́n lè sọ̀rọ̀ pé ẹ bá wa jẹ́ kékeré ní ọ̀yànjú kékeré ní ọ̀yànjú ìgbà tí mo pe ẹ̀gbọ́n yẹn tí mo bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ wọ́n wá sọ́dọ̀ mi mo wá ní àẹ́gbọ́n àkíní kankan tí mo ṣe bá àjọ wà ni mo wá rí bá àjọ wà rárá àwọn tí mò ń wí yìí ara àwọn táwọn èèyàn ń gbẹ́kẹ̀lé táwọn náà ń sọ̀rọ̀ táwọn náà ń ṣe kí táwọn èèyàn wò pé àjọ wà ni tó ẹgbẹ́ gbogbo ògbà tá a fi máa ń lọ sí station tá a lọ máa wò lóye tá a lọ máa sọ pé afẹsẹ eléyìí eléyìí fẹsẹ kínní ara àwọn tó wà pẹ̀lú wa ni tí mo realize pé alábọ̀dé ò ní wọn. ok mo tún sọ mọ́rọ̀ mi jọ kan mo níjọ́ tí kóòtù ta kọ́kọ́ lọ ìgbà tá a jókòó lábẹ́ igi tí wọ́n lọ gbé tó lóyè jáde olóyè múra dáadáa àtìyàwó wọn wọ́n gbé wọn wọnú ọkọ̀ wọ́n wọnú ọkọ̀ wọ́n kọ́ fẹ́ gbàbí tá a dúró sí jáde but later ìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo ń ta pé ee Ìgbòho ṣàkíní kankan kan wọ́n ti géètì wọ́n gbé wọn gbàgbọ́ míì lọ a pàdé ní kóòtù nígbà tá a dé kóòtù àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ pé ọmọ ọ̀hún ni wọ́n tó jẹ́ pé wọ́n mọ olóyè dáadáa táwọn náà sì lẹ́nu èmi mo lọ ṣe gbogbo fọ́tọ́kọ́pì tá a pírẹsẹ́ǹtì ní kóòtù lọ́dún yẹn ẹ má bínú èmi ni mo lọ ṣe fọ́tọ́kọ́pì tá a lò ní mo kọ́kọ́ ṣe péjì alákọ̀ọ́kọ́ colored mo ṣe wá. sorry ẹ má bínú ẹ má bínú mo fọlọ́ bàbá yẹn. èmi ò ní mo kọ́kọ́ ìgbà tí mo lọ ṣe kọ́pì yẹn tí mo kó wá tá a ṣe gbogbo ẹ̀ ní front and back tá a kó dé ibi ọ̀dọ̀ àwọn adájọ́ wọn ní kíní yóò tó wọn ní kíní yóò tó pé ká tó lọ ṣe sí i ẹ̀gbọ́n yẹn tí mo sọ pé inú gọ́ọ̀mẹ̀ntì ló wà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì Amẹ́ríkà gọ́ọ̀mẹ̀ntì yẹn mọ̀ dáadáa gọ́ọ̀mẹ̀ntì orílẹ̀-èdè Benin wọ́n mọ̀ dáadáa wọ́n wá ní pé wọ́n ní kíní yóò tó pé kí n tún lọ ṣe mí ìwà wọn ni ah iye tí mo fi ṣe kíní yìí pọ̀ o tí mo bá tún fẹ́ lọ ṣe mi ò lówó lọ́wọ́ mọ́ níwájú ọlọ́rọ̀ ọba àtẹ̀yàn àwọn ni wọ́n fún dúgbà tí mo sọ yìí tí mo fi ṣe photocopy yẹn àwọn ni wọ́n fún mi ní owó tí mo tún fi lọ ṣe photocopy kọ́lọ́dì ní ìwà ńjọ yẹn tó lọ́pọ̀ tá a ṣe gbogbo bí wọ́n ṣe pààyàn sínú ilé wọ́n fọ́ lúfàsì wọ́n ṣe kinní kan wọ́n yìnbọn a se gbogbo photocopy yẹn àwa kó lọ. See you. àwa kò lọ nígbà tí n fi débẹ̀ ohun tí mo kàn realize ni pé nígbà tí màá fi débẹ̀ mo rí wípé ẹ̀gbọ́n yẹn wọ́n kàn sáré múra wọ́n kàn jáde kúrò nínú kóòtù bó bá ní ẹ̀gbọ́n kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé fi sáré kúrò ní kóòtù báyẹn wọ́n ní kí n má wọrí kí n má wọrí pé kò sí kankan pé kí n kó àwọn ni wọ́n ń kó kinní yẹn lọ pé kí n kó kìíní yẹn kí n kó lọ sọ́run ìgbà tí n fi wo wọn ti dírẹ́bà wọn ti gbé wọn wọn ti jáde kó nínú court ah! wọn á wò pé n tá a jọ sọ tẹ́lẹ̀ kọ́ ni eléyìí mo sáré pé ó ti di pé ọwọ́ ti fẹ́ kọwọ́ wọ́n ti fẹ́ rọ́ọ̀pù ẹni yẹn èmi ti mọ̀ torí mi gbọ́ French dáadáa mo wá jáde àwọn èèyàn dúró àwọn èèyàn ọmọ kan ní ṣẹlẹ̀ àwọn èèyàn dúró gbogbo àwọn èèyàn wà ń bẹ̀ wọ́n ṣe kínní kankan nígbà tó ya àdúró mẹ́sì tó fi di bí aago méje alẹ́ wọ́n tó wá bá wa wákà wá bá wa èmi ti mọ̀ pé tó mú ẹ̀gbọ́n yẹn lọ́njọ́ yẹn nǹkan kan ti ń ṣẹlẹ̀ nígbà tó tó bí aago méje alẹ́ ẹ̀ wọ́n ní ká má wọrí pé wọ́n ti ń ṣe kéèsì yẹn lọ́wọ́ pé wọ́n wọ́n ní kóòtù wọn oríṣiríṣi àwọn adájọ́ lọ́wọ́ à wọ́n kọ́ gbé láti ibì kan síbì kan ó tún gbé láti ibì kan síbì kan ó tún gbé láti ibì kan síbì kan wọn èwo tó ni wọ́n ń gbé ẹnìkan láti ibì kan síbì kan ok no problem ẹ ti ká máa wuli tí a bàjá a lọ lé wọ́n fún wa ní ọjọ́ bí wàá pé jọ́ kejì àbí jọ́ kẹta wọ́n ní ká tó padà wá inú àwọn tá a jọ wà kóòtù ńjọ yẹn inú wọn ni agbọ́ ti bari ti bayọ̀ àbí kìíní kan tó yẹ pé nígbà tó ń fẹ́ padà wá sí kóòtù òun kú nínú àwọn tó ń wá nínú àwọn ọmọ olóyè ìta wájú wá wá sọjẹ́ lẹ́ẹ̀kejì ibẹ̀ ni gbogbo àwọn èèyàn ti péjú bàbá wa chiefu mọ̀múlẹ̀ yorùbá àwọn ọba kan ní orílẹ̀-èdè benin mo ní gbogbo fídíò yẹn lọ́wọ́ I can be mr wisdom eh, Yaya gàmbàrí eh, ọmọ luka oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń jà fún yorùbá nation òní wọ́n wá kó èkì náà ráwọn tiẹ̀ náà wá tí wọ́n jọ wà níbẹ̀ gbogbo àwọn èèyàn mi represent ìyá wa sóyẹ kórìbẹ̀ ń jọ yẹn à life à gbogbo ẹ̀ now lọ́ọ̀yà yẹn tó máa ń sọ̀rọ̀ ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà tí lọ́ọ̀yà yẹn bá sọ̀rọ̀ ní online tó bá sọ̀rọ̀ tó bá ní ẹ kẹ́ni kan ṣe kẹ́ni kan kẹ́ni kan ṣe kẹ́ni kan mọ́ wò pé àà èlò dé báwo ló ṣe lè rí báyìí lọ́ọ̀yà yẹn wá ní wípé kóhùn tó lè wá ń jọyìn àti wà ń bẹ̀ ẹ agbọ́mọlà àjọ wà ní agbọ́mọlà sọ fún wa pé agbọ́mọlà wà lórílẹ̀‐èdè Benin agbọ́mọlà mọ lọ́ọ̀yà yẹn agbọ́mọlà sọ fún wa pé lọ́ọ̀yà yẹn ni pé tóun ọ̀bà rí owó òun completely owó ṣẹ́ òun òun ò ní wá sí kóòtù àdè ti wà ní kóòtù gbogbo àwọn bàbá bàbá ti wà ń bẹ̀ wọ́n á wò pé àwa wò pé à ah, kó wà tólóyè bá ti jáde gbogbo ọmọ Yorùbá tó ṣe ọ́ lóore ọmọ Yorùbá tó ṣe ọ́ ní kíní ìwọ náà Yorùbá ni ẹ ẹni tó tún jẹ́ gbọ́n lọ́ọ̀yà yẹn tó jẹ́ yorùbá tọ́jọ́ mọ orílẹ̀ èbèlè òun náà wá tó jẹ́ pé òun ló tọ́ sukù òun náà wá àwọn orí àwọn ọmọ bẹ̀rẹ̀ tọ́jọ́ yorùbá gbọ́n ara wa mẹ́kọ́ tún kún gánjọ́ yẹn àtúngbọ́lọ́pàá fúnra ara wa mo wà lára àwọn tó jẹ́ pé àwa là ń fọlọ́pàá mọ́ àwọn lágbájá yẹ àmọ́ tó tá suspect àwọn èèyàn ẹ̀dì mọ́ irújímọ̀ sọ yẹn báwọn eléyìí sara wa ànàpọ̀lọpọ̀ wà bọ́ta. now ìgbà tó yẹ bá mi share ètò yẹ bá mi share rẹ̀ mi ò mọ rí love and like mo wá nígbà tá a wá débẹ̀ mo wá pe bọ̀bọ́ yẹn pé n gbọ́ onípẹ́tọ́ ọ̀bá rí owó òní wá sí olóhùn òní wá o pé tí kéèsì bá ti parí àlèmọ́ fún òun ní kankan mọ́ báwọn yẹn ṣe dàrú nù pé à àjẹ́ pé kéèsì yẹn ó máa yanjú lónìí à ó ti sú ọ nìyẹn pé n tó fi lè mú lọ́ọ̀yà tó ń béèrè owó rẹ̀ náà à ó ti sú ọ pé wọ́n fi bàbá lẹ̀ lónìí àwọn èèyàn ń ra wọ́n ṣe gbogbo ẹ̀ bíi kọ́lọ́ ọ dáríjì mi ẹ̀ mọ́ o bọ̀mọ̀ sáà mọ̀ pé owó tó gbàǹjọ́ yẹn bóyá bíi five million àbí bíi four million ni lówó tí lọ́ọ̀yà gbàǹjọ́ yẹn ọ̀pẹ́ rẹ̀ bó ṣe jáde nù bí lọ́ọ̀yà ṣe wá nìyẹn àti lọ́ọ̀yà wọlé inú wa ti dùn pé à kíní bàbá pè bàbá chief mọ̀ bàbá yẹn kò ní bàjẹ́ fún wọn bàbá yẹn pè bàbá yẹn ṣàdúrà fún pé ó ṣeun olóhùn náà mọ bàbá pé ẹgbẹ́ bàbá popular yẹn bó ẹ̀rọ máa wo bàbá lórí Facebook kankan bóun ṣe ti fẹ́ rí wọn tẹ́lẹ̀ bàbá bá sọ̀rọ̀ pé kó dákun kí ni ó ní kò sí problem bọ́rọ̀ ti yanjú gbogbo àlọ́ jókòó láì mọ̀ pé ó ti mọ̀ pé wọn à ní folóyè lẹ́njọ́ yẹn wọ́n fẹ́ gbowó ti tiẹ̀ lọ́yà Salami ni mo sọ o èsì lọ́yà tó wà ní France yẹn o lọ́yà Salami a bá dúró bẹ́ẹ̀ àwa tó lọ bẹ́ẹ̀ torí àwa súnmọ́ bẹ́ẹ̀ láti lọ́ọ́ bá sọ̀rọ̀ ó ní ká máa ṣe kíní pé taba a bá ṣe kínní wọn tètè fi olóyè lẹ́gàgàn náà bu wa wọn kàn tó ara wa àwọn kan lọ báyìí àwọn kan lọ báyìí sọ pé à ẹ má jẹ́ kí àwọn èèyàn dísọ́ọ̀pù bàbá o ẹ má jẹ́ káwọn èèyàn ṣe kínní o kankan pé kí gbogbo kínní yìí bá lè bá jọra àwọn kan bá lè bá wa látọ̀ máa fi ọwọ́ ara wa ṣe ara wa bí àṣẹ ń kọ̀ntínú. nígbà tó wá yá tó di ààrẹ kan òun làbá wò pé òkè ẹ ṣe ká dúró ta wọ́n ṣe lọ kó àwọn ọlọ́pàá wa ni àwọn ọlọ́pàá tí wọ́n fi kan bojú wọ́n lọ kó wọn wá nígbà tí wọ́n kó wọn dé wọ́n ní kí gbogbo ọ jáde ah, kí ló dé wọ́n ní kí gbogbo ọ jáde làwọn kan bá jáde pé ká má wọrí pé tí wọ́n bá fẹ́ fi bàbá lẹ̀ wọ́n wò pé ariwo ọ̀sẹ̀lẹ̀ pé táriwo bá ṣẹlẹ̀ wọ́n fún wa ní skóòpù yẹn pé ká lọ dúró ta torí wọn ò mọrú àwọn èèyàn tí ń bẹ ní inú kínní kọ́mọ́ jẹ́ pé àwọn kan náà fẹ́ tó dọ́gbọ́n ṣútì bàbá kínní kan kankan wọ́n sà kó àwọn sórí yẹn kalẹ̀ gbogbo wa bá jáde sí ìta nígbà tá a jáde ìta tí wàá ni pé àdúgbẹ́ lónìí gbogbo ọ̀sà sìnkínní a wà níta títí tó fi di náà yẹn alẹ́ ọkọ̀ àwọn pípù yìí ó kàn jáde ọkọ̀ yẹn kàn jáde wọ́n kàn tó tẹ̀léra wọn ni ah, kí ló ṣẹlẹ̀ níta máa gbọ́ ni pé wọ́n ti fi ìyàwó olóyè lẹ̀ ah, wọ́n fi ìyàwó olóyè lẹ̀ bó wọ́n ní wọ́n fi olóyè lẹ̀ wọ́n ní wọ́n fi olóyè lẹ̀ tí gbogbo ẹ̀ ó ṣe dáadáa tí a máa mú olóyè náà lọ ní kí wọ́n á lọ ṣẹlẹ̀ tó fi di pé àwa padà rí olóyè gbà àṣà dùn síbẹ̀ kò sí ní ó ṣẹlẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ ibi ni àsámọ̀ bí wọ́n ṣe gbólóyè lọ́jọ́ yẹn wọ́n fi ìyàwó lóyè lẹ̀ ok nígbà tó yá làwọn rí aláìsí pé bọ̀bọ́ yìí ti mọ̀ pé wọ́n ti jọ mọ̀ láàrin ara wọn bọ̀ wọ́n ti sọ fún pé kó gbowó tí ọba gbà ó ti gbowó ti tiẹ̀ yóò wá máa pe àwọn BBC Yorùbá ń gbà yẹn yóò wá máa grant interview yóò máa sọ fún wa pé kìnìún kan ṣe kìnìún kan kìnìún kan ṣe kìnìún kan yóò máa sọ àwọn sítórì fún wa sítórì yẹn ni ló sọ sọ sọ títí tó fi dòní èmi náà máa ń pè é torí mo ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ tí wọ́n bá pe lọ́ọ̀yà pé báwo ni ó ní ẹ má sọ̀rọ̀ ẹ má wọrí o ọ̀rọ̀ yẹn ti yanjú o ọ̀rọ̀ yẹn ti ṣe kínní o kankan bí lọ́ọ̀yà ṣe ń fi wá ṣe jẹun jẹun lọ́nu. now eléwo o ní ẹni tó lè gbẹnu sọ tí ó fi wá dé ọ̀dọ̀ president gangan tí wọ́n fi yanjú ọ̀rọ̀ tó fi dòní èmi sọ wípé gbogbo àwọn bàbá wa tí wọ́n agitate fún Yorùbá nation tí wọ́n dẹ̀ sọ pé àwọn wà ní diaspora tí wọ́n ṣe wẹ̀ kò tí ì lé sẹ́nì kankan tí mo sùọ́ tó ti bá president fojú rin jú báyìí láti ìgbà tó fi dì sìn. a dẹ̀ mọ̀ pé àwọn location four one nine tá à ń sọ yìí dàrẹ́ẹ̀tì làwọn ń pe ààrẹ tí wọ́n ń bá sọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì làwọn ń sọ fún pé ẹni tí ó sì ní eléwo wa ló lè ṣeṣẹ́ yìí tó lè gba olóyè lẹ́gbà tá a ti rí wípé ẹni bẹ́ńlẹ̀ báyìí nìsín ni pé àwọn èèyàn wọ́n ń fi bàbá yìí ẹlòmíì fi bàbá yìí mẹ́kọ̀ ni sáàmù wo bàbá yìí ràn báyìí ó ní sáàmù wo bàbá yìí ràn wípé ẹ àwọn kan àwọn tí wọ́n ń sọ pé àwọn ní kinní kan òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín tí wọ́n bá parọ́ òkú mi ó kọ́ lọ́hùn kò sẹ́nìkan kan nú àwọn tó wà pẹ̀lú olóyè tí wọ́n ní opportunity tí wọ́n ṣe ẹ̀mọ́ mínísítà ẹ̀yọ̀ kan òótọ́ mo sọ fún yín o. ṣé bá a sì máa kọ̀ntínú nìyẹn tẹ́ni ẹlẹ́ni ó fi wà níbi tó wà. àwọn tí torí gbogbo èèyàn ló bìlìwù pé àwọn tó gbé Yorùbá nation yìí wá tí gbogbo wa ń tẹ̀lé ó ní pé wọ́n ti ní plan A wọ́n ti ní plan B even wọ́n ti ní C wọ́n tó ti ní D gan lẹ̀ because èèyàn gbọ́dọ̀ má ní gbogbo plan yìí kó tó di pé èèyàn bọ́ ta láti máa sọ wípé a fẹ́ ṣe nǹkan báyìí tẹ́ mọ irú gọ́fmẹ̀ntì tí gbogbo wa mọ irú gọ́fmẹ̀ntì tá a bá fà. nọmba one orílẹ̀-èdè Benin Republic bí ọmọ ló ṣe jẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà bí ọmọ ló ṣe jẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé wọn à nílò láti negotiate lọ títí wọ́n kàn sọ̀rọ̀ ni pé tá a fẹ́ nìyí bí ó sì ṣe máa rí nù. ok ṣé ká wá continue ká máa tan àwọn èèyàn wọ́n fi bàbá rẹ̀ lọ́sọ̀ tí ń bọ̀ o láì sí púrúfù kankan àwọn lọ́ọ̀yà yìí ń rọ ni wọ́n irọ́ ni wọ́n máa ń pa irọ́ ẹ̀yẹ wò wọ́n sọ pé wọ́n fi yàn wọ́n sì tún fi kún wọ́n tún fi six months kún six months tí wọ́n tún sọ báyìí nìyẹn o another six months láì ṣe kírímínà láì jẹ́ kó pààyàn. Awíkókó sọ̀rọ̀ kan jọ kan abẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ èmi náà bẹ lára àwọn tó kọ̀ dẹ́mu ẹ o but lóòótọ́ ni òótọ́ ọ̀rọ̀ ní sọ pé ká má sọ òun Awíkókó ní ìgbà tí wọ́n lọ fún ó ní mítìn kan tí wọ́n máa ń ṣe lágbàáyé tó yẹ pé gbogbo àwọn èèyàn ó ní wọ́n máa ń lọ síbẹ̀ láti lọ fẹ̀hónú wọn láti lọ fi gbogbo èèyàn tá a expect pé inú àwọn bàbá wa yẹn ẹnìkan ó sì ẹ̀ wọlé pé wọ́n ti tó sẹ́yìn débẹ̀ pẹ́ẹ́nìkan ó sì ẹ̀ wọlé láti lọ sọ pé n táwa Yorùbá tá à ń fẹ́ ni o lẹ́yìn ipa àgbẹ̀ kìnní lọ́wọ́ ń ta ẹnìkan kan ò wọlé sínú kìnní ṣé ibi táwọn tẹ̀wá ti wà nulẹ̀ sáwọn táwọn bẹ́ẹ̀ ta ni wọ́n mọ̀ gbọ́ tiwa ṣé bí gbogbo nulẹ̀ wọn ti sọ gbogbo ọ̀rọ̀ tó o bá lẹ́nu ọ̀ wọlé ni. lónìí báyìí n tí ọ̀pọ̀lọpọ̀ wa ń jà fún lónìí mo fẹ́ rí pé kò fẹ́ ní ìwúlò tó bí kí olóyè Sunday Igboho jáde kò fẹ́ ní ìwúlò tó kí olóyè Sunday Igboho kó jáde sí ìta mo fẹ́ robi ìwúlò nọ́mbà one nǹkan tó kọ́ wà important jù lọ́wọ́ tá a wà yìí ò nìyẹn torí a ti rí i pé etí mẹ́lẹ̀ wáyé nìsín a ti rí i pé ẹ̀yẹ wá fẹ́. ẹ̀yìn wa ó ṣe kí ni ó fẹ́. ọ̀rọ̀ mi lè má bá wọn mi lára mu ẹlòmíì lè má wò pé ẹ̀yìn wa ó fẹ́. inú àwọn tó ń wá ń gbà yẹn mo fi ọlọ́run ọba tí mo ṣiṣẹ́ lẹ́rìí mo fi gbogbo tí mo wà ń gbèsè àìmísẹ́ lẹ́rìí inú àwọn tó ń wá ń gbà yẹn tí wọ́n sọ pé àwọn ọmọ ẹnìkan ibu èmi tí mo jẹ́ single ẹ̀wọ́ ọmọ bàtà lè ọ̀ mi mo mọ̀ yẹn ju ẹlòmíì lọ́nu wọn tẹ́ pé àwọn tèmi gangan ò lè lọ bá kí n lọ mọ́ kí kí n lọ mọ́ sọ pé ẹ̀sà lẹ́lòmíì lọ bá pé ẹ mọ mọ kínní kan mọ mọ kínní kan tó fi dùn ní nísìn olóyè Sunday Igboho wà níbi tó wà